padà gbogbo ẹ̀yin aráalé bẹ́ẹ̀ ni ó dáa ká mọ ohun tó ń ṣẹlẹ̀ ní ẹ̀ka ètò ìlera wa ká lè mọ bá ti máa máa tọ́jú ara wa nítorí pé bàbá ń gbọ́ àwọn ìròyìn tó ń ṣẹlẹ̀ lọ́tún lọ́sì á jẹ́ ká mọ bá ṣe máa tọ́jú ìlera ara wa. ní báyìí àlejò mi ti wà lẹ́gbẹ̀ẹ́ mi níbí láti máa fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ pẹ̀lú mi lórí àkòrí pàtàkì tá a fẹ́ sọ̀rọ̀ lé lórí lénìí tí ẹ bá wà nídìí ẹ̀rọ amóhùnmáwòrán yín tẹ gbọ́ ìfáàrà tí mo fi ṣíde ètò lénìí mo sọ ìtàn bí gbogbo ẹ̀yà ara bí wọ́n ti gbógun ti inú tọwọ́ sọ pé òun lòun ń so oúnjẹ ẹsẹ̀ lòun lòun lọ ń wo oúnjẹ wá ojú lòun lòun kọ́kọ́ rí ohun tó wà nínú abọ́ kó tó di wípé inú tiẹ̀ máa jẹ àmọ́ gbà gbogbo wọn wá pawọ́ pọ̀ tó sọ pé inú ò kì í ṣiṣẹ́ kọ̀ọ̀kan yàtọ̀ sí kó ṣà máa jẹ kó máa jẹ àwọn òníṣẹ́ ọ̀kan ìgbà yẹn lọ́n tó wá mọ̀ wípé gbogbo oúnjẹ tí ọwọ́ ń sè gbogbo oúnjẹ tí ẹsẹ̀ lọ́ ń wá èyí tí ojú ń rí èyí tí ẹnu ń rún tó ń pa tó ń gé fún àǹfààní gbogbo wọn náà ni inú fi ń gba gbogbo ẹ̀ sára ó yẹ kó ti yé yín wípé àkòrí tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí ní ṣe pẹ̀lú inú wa inú kí wá ni àkòrí ọ̀hún ọgbẹ́ inú ni tá a fẹ́ sọ̀rọ̀ lé lórí lénìí ọ̀sà ọgbẹ́ inú ẹni tó máa bá mi sọ̀rọ̀ lórí àwọn náà ni dókítà Mutiu Lawal tó wá láti iléeṣẹ́ Aspeb Naturopathic Clinic ẹ káàbọ̀ sórí ètò ẹ bá wa kí àwọn aráalé. ẹ kú déédé àsìkò yìí ṣé àlàáfíà ni a wà so àdẹ̀kù jẹ́ mẹ́ta. o mo mọ̀ pálàfíà ni àwọn tó ń wò wá lọ́wọ́ àgẹ́gẹ́ báwa náà ti wà ní àlàáfíà níbí láì dènà ọ̀pẹnu tá a bá ń sọ̀rọ̀ ọgbẹ́ inú kí ló túmọ̀ sí. ẹ lára ọ̀kan bẹ̀ ni pé ọgbẹ́ inú agbọ́rọ̀ kan dà mà kẹ́gẹ́gẹ́ ní inú hmm. òun náà ni agbẹ̀dù kan nínú tó pé tí a bá ti jẹun tó bá kọ́ ti débi ibi ihò kan níbi ọ̀nà fún wa ibẹ̀ ni ọ̀kọ́ dé sí ibẹ̀ là ń pè nínú ṣùgbọ́n ọgbẹ́ kan wà tó pé ọmọ ń rọlù inú yẹn òun náà dàbí egbò ni so egbò tó jẹ́ pé inú ọmọ ahópùn síta yọ hàn gàdé pé pé egbò lélẹ̀ o so látara àwọn nǹkan kan tí wọ́n sábà máa ń sábà ṣẹlẹ̀ inú kọ́ jẹ́ nǹkan tá à ń pè ní mokons wa wọ́n ń pè ní mokon nínú òyìnbó ìyẹn náà dàbí awọ kọjá awọ kọjọ kúmọ́ra wọn eléyìí ọmọ ń dáàbò bo ẹran inú wa kúrò níbi àwọn àìsàn kan tá à ń pè ní helicopter eh, bacteria ìyẹn kòkòrò àìfojúrí kòkòrò yẹ so ọmọ ń protect wa bákan náà àwọn level acid náà tó bá tún high náà nínú so ọmọ ń ṣe okùnfà kí n tá à ń pè ní ọgbẹ́ inú ìkọ́ jáde bákan náà wọ́n tún máa ń dà pé ní egbò onú so torí pé ọgbẹ́ ń gbà mí bóyá wọ́n ṣàyàn nìkan kan ni ṣùgbọ́n eléyìí ó dàbí egbò ni tó yẹ pé ó wá yàtọ̀ sí àwọn ẹran yòókù ní ṣókí ni. ìyẹn ni ọgbẹ́ inú hmm. ẹ ti mọ̀ wípé àwọn ẹ̀yà kan wà ní inú tó ní iṣẹ́ tí oníkálukú wọn ń ṣe àmọ́ ibì kan wà níbẹ̀ tó jẹ́ wípé ó jẹ́ ibi ìfun bó bá ti di wípé ó ti fẹ́ máa ní bí ojú egbò àbó ti fẹ́ máa ní ihò òun ni ulcer ẹ ṣeun kí wá ni kí n tẹ̀ tó sọ wípé kí ló ṣokùn ẹ jẹ́ kí n bèrè báyìí kí ni ó tó ṣokùnfà kí ihò tàbí kí egbò tàbí ojú ọgbẹ́ kó máa wà ní inú ènìyàn kí ni ó tó ṣokùnfà. pàtó nínú ẹ̀ náà ni wípé tí ẹ bá wo àwọn bí ọlọ́run ṣe dá inú gangan fàpẹẹrẹ bí ìgbà tí ìbá ṣe dẹ́kìn ẹ máa rí i wípé wọ́n kọ́ fi nǹkan kan tẹ́lẹ̀ bíi thyroid lẹ́yìn ìgbà náà àwọn míì wọ́n á kọ́sẹ̀ fi bí wáyà bíi láìlọ́n kan lé lórí wọ́n wàá da cement lé lórí ifun tẹ́lẹ̀ mi bá tún fẹ́ẹ́ ṣe pápánbárì wọ́n á tún mú bíi tiles wọ́n á lẹ̀ mọ́ lórí láti lè protect láti lè dáàbò bò fún láti má jẹ́ kí àwọn nǹkan bóyá kójú ọ wọlé ni o tàbí kó rùn ọ pọ̀ jù tàbí láti lè dáàbò bò yàn so bẹ́ẹ̀ náà ni ọlọ́run ṣe ṣàánú wa pẹ̀lú àwọn inú yìí tó yẹ pé ìpele ìpele ni ọ́dà àwọn inú yẹn láti ibi ìtànpẹ ní capillary ibi táwọn ẹ̀jẹ̀ ńlá máa ń gbà kọjá tí wọ́n máa ń gbà lọ síbi heart ibẹ̀ lẹ́ẹ̀tì rí àwọn ìpele míì tó fi dé ìpele tó kàn ìpele tó kàn yẹn òun ni mucus yẹn wà so wọ́n tó bá ti wá di wípé the acid level wa tó bá ti high jù so yóò di wípé mucus tí ó ń protect inú yẹn ìyẹn mucus membrane yẹn àbí torí pé agbọ́dọ̀ kọ́ ọmọ yìí pé level inú wa ọmọ ń gbóná gan èyí tó kéré jù ni thirty seven eh, degree celsius òun ni level tí ọmọ wà nínú wa. gẹ́gẹ́ bí ara ṣe bó ti máa ń gbóná ló fi jẹ́ pé level yẹn tó bá ti wá di pé acid level ti high so membranes eh, mucus yẹn kò ní lè protect ẹ̀ mọ́ tóun náà bá ti low gan ibẹ̀ ló fi máa ń sábẹ̀ jáde ló fi jẹ́ pé ọ̀gọ̀ọ̀rọ̀ èèyàn ló lè padà ní hmm. pàápàá jùlọ tó bá ti ní í ṣe pẹ̀lú bacteria tó bá ti lè jáde ìyẹn helicobacter pylori yẹn hmm. tó bá ti lè jáde so òun ni yóò sì kí ni kí lóun náà máa ń ṣe kí sẹ́pọ̀ máa ń wà harmful but ọmọ ọmọ inflammate so yóò lè roròrò yóò wà lé from láti bẹ̀ ìní ọ̀wá di egbò so yóò wá di pé oríṣiríṣi àwọn àwọn àkíyèsí yóò máa jáde lára. ẹ ṣeun yàtọ̀ sí kòkòrò àìfojúrí helicobacter pylori tó ṣeé ṣe kó fa àìsàn ọgbẹ́ inú ìyẹn ọ̀sà àwọn nǹkan wo gan ló tún lè fà á sí kí ni àwọn nǹkan táwa fúnra wa lè máa ṣe àbí tá à ń jẹ tó lè fa ọgbẹ́ inú. èyí tó fojú hàn jù bẹ́ẹ̀ òun náà ni oúnjẹ tá à ń jẹ àtàwọn omi tá à ń mu àwọn yẹn ó lè develop n tá à ń pè ní kòkòrò yìí so but n tó sábà máa ń jẹ́ pé ó lágbára jù bẹ́ẹ̀ ni pé tí kinní bá ti develop nínú látara àwọn nǹkan tá à ń sọ alẹ́ fún yín oúnjẹ tàbí látara omi èèyàn lè kó látara èèyàn. so èèyàn lè kó ọgbẹ́ inú. bẹ́ẹ̀ ni látara èèyàn. lọ́nà wo. ọkọ àtìyàwó wọ́n lè máa wọ́n lè máa kíìsì ara wọn. wọ́n lè máa ok. so wọ́n lè máa fẹnu konu tó pé ẹnìkan ti wà lára ẹnìkan sẹ́nìkan so wọ́n á kó láti ibi ìtọ́. èyí tó túmọ̀ sí wípé èèyàn lè kó ọgbẹ́ inú láti ibi ìtọ́ ẹnu. bẹ́ẹ̀ ni. Hmm. bó bá jẹ́ wípé ẹni tó fẹ́ràn kó mọ òru tún kọ́ kọ́ máa mu sìgá ni ìtumọ̀ ẹ̀ ẹni tó eh. fẹ́ràn kó mọ orútu ẹni tó mọ ògógóró ṣé gbogbo yẹn ò lè ṣokùnfà ọgbẹ́ inú. ẹ eh, tí ọgbẹ́ inú bá ti wà lára irú ẹni báyẹn ní tó máa ń padà ṣẹlẹ̀ ni pé yóò mọ lékún aburú eh, ọgbẹ́ inú tó wà ń bẹ̀ bóyá ọgbẹ́ inú ìwọ̀nba tó wà ń bẹ̀ kò ju bíi two mm lọ yóò di pé yóò mọ fẹjú three mm four mm ọmọ máa wọ́sìn kéèsì ẹ̀ ni to the extent pé at the long run ó lè kọ́ sí ní tá ní jẹjẹrẹ. ẹ ṣeun mo tún rí gbọ́ wípé àwọn oògùn bíi aspirin ó lè fa kéèyàn ní ọgbẹ́ inú bóyá àlòjù ẹ̀ wá ni mi ò mọ̀ bó ń fà á ni o bóyá lílo ẹ̀ gan-an ló lè fà á ni ẹ bá mi la àti wípé ó ní àwọn oògùn kan náà sọ pé ó tún lè ṣeé ṣe kó fà irú àwọn oògùn wo. àwọn ò lè fọgbẹ́ inú àwọn nǹkan tá a ti dárúkọ tẹ́lẹ̀ bíi kòkòrò tá a dárúkọ yẹn ni wọ́n lè fà àti tí lẹ́fù tí mucus wa bá lò tàbí tí acid level bá high ṣùgbọ́n àwọn eléyìí ó máa jẹ́ nǹkan máa ṣe àlékún ìnilára tàbí kí ọgbẹ́ ẹnu yẹ kó tún máa ṣe kí ni kó tún máa fẹ̀ sí òun náà ni ìtànpẹ ní ọtí mímu ó máa máa increase acid level the more hmm. tó bá dẹ̀ increase acid level the more ni evaporation and evaporated yóò máa ó lè dàlú so and again tó bá tún ní í ṣe pẹ̀lú pé ẹni yẹn ń mu sìgá risk yẹn tún high nìyẹn hmm. kì í tún ṣe yẹn nìkan irú ẹni bẹ́ẹ̀ tó bá tún tí ò ṣe ẹsẹ̀ tó èmi ẹ̀ mu sìgá mi ò kí mọ tí o ṣùgbọ́n ó kúndùn kó máa mu citron fruit hmm. ìyẹn ó tún máa máa ṣe àlékún wàhálà tí ọgbẹ́ inú yẹn máa fà lára. àwọn nǹkan dúdùn kásà láwọn nǹkan mímu dídùn dídùn dídùn dídùn. yéé ṣe mímu dúdùn báyẹn o gastric fruit yàtọ̀ sí nǹkan dúdùn dúdùn náà acidic fruit láti bí ọsàn mímu. èso lẹ ń sọ èso mò ń sọ. mo rò bóyá nǹkan olómi bíi mímu tá à rà mu. ó ní oh high level of acid orange ó ní high level of acid apple náà ní high level of acid irú àwọn nǹkan dídídí tó máa ń irritate ẹ̀ ọgbọ́rọ̀ sá fún àwọn nǹkan yẹn ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ so àwọn nǹkan yẹn máa ẹgbẹ́ ẹnu yẹn sókè ni yóò máa lágbára sí i. yóò máa fẹ̀ sí i. so at the long run ni mo fi ń sùn mention yìí pé ó sì lè result sí nǹkan tá à ń pè ní malignant cancer ó ṣeé ṣe mm. kó fa jẹjẹrẹ carcinomia bẹ́ẹ̀ ni. Hmm. ẹ ṣeun dókítà wa ẹ kú àtótónu ẹlòmíín wà tó jẹ́ wípé ó máa ń ṣàròyé inú mi ń gbóná ooru ń mú mi láti inú ẹ dákun ǹjẹ́ ilé wà lára àwọn àmì tó ṣeé ṣe kó máa fojú hàn láti mọ̀ wípé bóyá ọgbẹ́ inú ti dé. bẹ́ẹ̀ ni ṣùgbọ́n kì í ṣe ọkàn yẹn náà la fi máa mọ̀ pọ́gbẹ́ ẹnu dé. kí wàá ní àwọn àmì tó máa máa fojú hàn tá a fi máa mọ̀ wípé ẹni yìí ti ní ọgbẹ́ ẹnu. alákọ̀ọ́kọ́ tí ó máa ń jẹ́ àpẹẹrẹ fún ẹni tó lọ́gbẹ́ ẹnu òun náà ni pé yóò máa fi yóò máa rí pé inú ń ta òun tó ń fẹ́ máa lọ òun tó dẹ̀ ń run ara àmì alákọ̀ọ́kọ́ nìyẹn irú ẹni bẹ́ẹ̀ tó bá jẹun oúnjẹ ò ní tètè lọ sísàlẹ̀ torí pé a ní nǹkan tí ó jẹ́ stomach ulcer a tó ń jẹ́ gastric ulcer oúnjẹ ò ní lè lọ easily láti ibi inú gangan ká tó wá lọ pé ó lọ síbi small intestine torí láti bi òkè small intestine ọ̀sà náà máa ń ṣe kí ni ọmọ ń wáyé láti bẹ̀ so oúnjẹ yẹn kò ní ráàyè láti rọrùn láti lọ bákan náà irú ẹni yẹn nígbà tó ń jẹ ọ̀bá ráàyè lọ tó di pé ó ń bì ara àwọn àmì tí wọ́n máa tún máa rí nìyẹn so yóò di pé kò ní ní okun láti jẹun mọ́ so tó bá tún wá ti kọ́ yá irú ẹni bẹ́ẹ̀ yóò máa lose weight so kò ní lókun àtagbára mọ́. pàápàá jùlọ tó bá ti jẹ́ pé ìtọ́jú ọlọ́jọ́ pípẹ́ ni bá tún pé ah ṣé ẹ mọ fíìlì yìí pé ọ̀pọ̀ ẹ̀yìn máa ń ròyìn lókè díẹ̀ díẹ̀ ah yóò lè òun máa ń filẹ̀ pàápàá jùlọ yóò ní ah ṣé ẹ máa ń léraléra ẹ yóò ní ah mo máa ń gùnfẹ̀ ẹ mélòó ó lè ní ẹ tó ẹlòmíì máa ń filẹ̀ lẹ́nu ibi ẹni báyìí so ọ̀sà kan náà tún nìyẹn náà so but látara kòkòrò yìí òun náà ni wọ́n ń ṣàkóbá rẹ̀ ṣùgbọ́n tó máa ń wọ́ sí rẹ̀ náà ni kéèyàn máa tẹ́kì àwọn nǹkan tí kìíní yìí ò fẹ́ bí nǹkan dídín dídín ẹlòmíì ah ọ̀sà ìmú mi lóòótọ́ ṣùgbọ́n ah mo máa láì kíkí máa dín lódò ah bákan náà mi ì lè ṣe kí n má dín kí n má kí n má dàkàrà. ẹlòmíì ò lè jẹja láì má dín ẹlòmíì ò sì lè jẹran láì má dín. ẹ bọ̀tọ́ àti lọ́sà ó ti di kólóńgbélé nìyẹn so yóò fún nígbà díẹ̀ so bákan náà irú ẹni bẹ́ẹ̀ oúnjẹ ò ní lọ lẹ́nu dáadáa kò dé gbọ́rọ̀ mọ́tò jẹun torí pé tí ebi bá tún pa báyìí ó ti kọ lẹ́tà sí ìnira ọ̀sà nìyẹn hmm. yóò máa yí lẹ́ni ó sì ẹ̀ tó kan ìmọ̀ mí sókè ìmọ̀ mí sílẹ̀ rẹ̀ hmm. so yóò máa di pé so wọ́n sẹ̀ lọ gbà lọ síta pé ah ọ̀n lọ oxygen látara nǹkan pè ní ọ̀sán ọgbẹ́ inú. èyí tó túmọ̀ sí wípé ó tún lè mú kí òkè ẹ̀yìn ọrùn kó mọ́ ọ̀rọ̀ ni. bẹ́ẹ̀ ni. ẹ̀yin aráalé ẹ jẹ́ ká bu omi mu nígbà tá a bá padà dé ètò ọ̀mọ̀ tẹ̀síwájú.